ẹ fi jókòó àwọn méjèèjì ẹ fi sójú kan náà kájọ wá pèsè ara wa báyìí kọ́ wá sọ ogbó tí ń sọ kémi náà sọ ogbó tí mi náà sọ. méjì wọn parọ́ pọ̀ súnà lọ́wọ́ sọ súnà ajẹbọ ni olè ni ó jìbìtì ni ìní yunus tọ́lẹ̀ olè ni tẹ́ ẹ bá tọ́ bá sì níta sọ ah, ó tẹ ọmọ ọmọ orúkọ mi ó dá gbogbo tí mò ń sọ yìí mọ̀ sọ́ọ̀sì ojú ẹ̀ dáadáa dájọ́ jókòó báyìí kése nígbà tí mo wà lórí mídíà mo ló sọ. àwọn odidi irọ́ mẹ́rin kan tí Yunus tí ó pa wọ́n di Ògbómọ̀ṣọ́ onímọ̀fẹ́ yànnàná tó ìjẹ́ pé mo sọ níjọ́ òní ṣùgbọ́n alihamudulilayi ọlọ́run kọ́ bá wa san ẹrú ọlọ́run tí ó ta wá lólobó tọ́lọ́run bá wa san lẹ́sàn-án gbọ́ àwa fẹ́ fi eléyìí náà a fẹ́ fi ṣe ìpèníjà fún ọ̀pọ̀lọpọ̀ náà àbí àyè pèsákìyèsí tó irú ẹni yìí ó rí rìkọ́dẹ̀ wa ọwá ní à bàbá ẹ̀yin lẹ sọ pé gbogbo tó bá wù wá lójú tá a bá lójú ọ̀bá yé wa ká mọ̀ béèrè ọwọ́ á sì béèrè lórí ẹ̀kú nínú táwọn ń gbọ́ táwọn fi tẹ̀lé Yunus tọ́líàtù lórí wútúbà rẹ̀ àti lórí gbogbo àwọn rìkọ́dì tí ń ṣe àwọn nǹkan mẹ́rin làwọn dìbò ní ọ̀rọ̀ rẹ̀ tó sì jẹ́ pé ó jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ jẹ́ bàbàrà lọ́kàn wọn kí n ṣàlàyé rẹ̀ fáwọn ó pè mí lórí fóònù àwa jọ ṣùgbọ́n gbà tó gbé àwọn ọ̀rọ̀ ẹ̀ka rẹ̀ nílẹ̀ rí pé ah, èyàn ò ní gbọ́dọ̀ yìí tó tọ́ ọmọ sọ pé òun ó gbọ́dọ̀ pẹ́ẹ́sì lọ́wọ́ pẹ̀lú ẹni tí ń ṣe mú jihadi báyìí ṣùgbọ́n tó ọ̀pọ̀lọpọ̀ mọ̀ wípé ogun tó sọ yẹn irọ́ ni irọ́ ńlá àkọ́kọ́ nínú tó sọ kí n tó mọ ìyẹn náà ẹ̀ lọ́pọ̀ kan nínú irọ́ mẹ́rin àkọ́kọ́ nù ẹ̀ ní wípé ọ sọ bàbá wa sòun tàná tí ń gbà tí wọ́n ṣaláìsí àwọn ìgbésẹ̀ kan táwọn ìlú fẹ́ ṣe tó wọn ọgbà fún wọn ìní gbogbo àwọn ìsòrí ìkánṣu ní ẹ fi ń gbóhùn dìde màá padà yẹn náà gbogbo ẹ lọ́kọ̀ọ̀kan ọ̀kan àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ọ sọ wípé gbogbo ìmáàmù tó bá ti wà lórí àpèrè ìmáàmù l'Ógbómọ̀ṣọ́ ìlà máa ní máa wà nínú ìmùlẹ̀ kan ìmùlẹ̀ tó wọn ọ̀fẹ́ wọ̀ ní gbogbo tí ń jà fà l'Ógbómọ̀ṣọ́ tí wọ́n fi ń gbóhùn dìde ẹlẹ́ẹ̀kẹta ọ sọ wípé bàbá wa sọ tòní nígbà tí wọ́n dé wọ́n fẹ́ sọ gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ di ìlú Christian ẹlẹ́ẹ̀kẹrin wọ́n sọ wípé mọ́sálásí àkáǹtì tó mú sí mọ́sálásí pé gbogbo àwa tá mẹ́mẹ́ tẹ́lẹ̀ a máa kú owó tá a bá pàǹbẹ̀ a máa kówó yẹn jẹ ìní òun sì fi àkáǹtì míì ipe owó tó ń wá ń rí ń bẹ̀ ìlú òun fi ó kún nínú òun fi ń tún mọ́sálásí ṣe lónìí gbogbo ọ̀rọ̀ yìí ó fi gba Ògbómọ̀ṣọ́ lórúkọ jẹ́ ni gbogbo ọ̀rọ̀ yìí ó fi gba Ògbómọ̀ṣọ́ lórúkọ jẹ́ torí pé irọ́ odidi odidi irọ́ ni kí n wá mú láti dà kọ́kọ́ tí mo ti bẹ̀rẹ̀ wípé òun ló ń wẹ bàbá kábíyèsí tàná òun lòun ò sì jẹ́ kí àwọn ìlú kí wọ́n rí òrò ṣe fún wọn ó gé orí ọba ni wọn ó gẹ́sẹ̀ rẹ̀ ni gbogbo òrò tí wọ́n máa ń ṣe fọ́ba òun ò ní ti rọ́ọ̀kùn òun gẹ́gẹ́ nígbà tí bàbá dákẹ́ ẹni tó pè é wípé bàbá dákẹ́ alájà blasis ọládìran òun gẹ́gẹ́ ló pè abísóyè ọmọ bàbá ló sì pè alájà blasis ọládìran ipe prince alájà blasis ọládìran ipe bàbá dákẹ́ prince abdulaziz yìí mo ló sì pe ààrẹ mùsùlùmí kí wọ́n tó máa pe àwọn tọ́jà mùsùlùmí nílò Ògbómọ̀ṣọ́ ká tó di pé abo àṣírí bàbá èmi ò sí ń bẹ̀ wọ́n ti faṣọ sí bàbá lára tán wọ́n ti faṣọ sí wọn lára tán kí n tó dé láàárọ̀ torí pé ní ẹ̀kọ́ ibi tèmi wà ní máa ń fẹ́lẹ̀ lẹ́kọ̀ọ́ kan kò jẹ́ wọ́n rìn mí pẹ̀lú gbogbo òru tí bàbá dákẹ́ yẹn ṣùgbọ́n àwọn tó kọ́kọ́ débẹ̀ tí wọ́n sì jọ ṣètò wíwé bàbá kí wọ́n tó faṣọ sí wọn lára ajánẹ́sì wà ń bẹ̀ tìlú Ògbómọ̀ṣọ́ mufasiru àná tó ń ṣe fúnfún ti ìpínlẹ̀ Ọ̀yọ́ lánàá ọ wà ń bẹ̀ ọ wà ń bẹ̀ múfútì tòní ìpínlẹ̀ ọ̀yọ́ tòní ọ wà ń bẹ̀ ajánásì wa tòní yìí náà àbí ọlọ́wà sí wa tòní yìí náà ọ wà ń bẹ̀ then alhaji prince abdulaziz ọládìran ọ wà ń bẹ̀ ààrẹ mùsùlùmí ọ wà ń bẹ̀ fẹ́yìn kankan ọ̀ wípé dé ọmọ bàbá gangan abísóyè ọ wà ń bẹ̀ tí wọ́n fi rẹ bàbá tí wọ́n fi bàbá sí bàbá lára ojú gbogbo ayé ilá sì ti kírun sí bàbá lára kò sí olóyè kankan tó mẹ́sàn-án wípé wọ́n ń dọ́rò orò tí wọ́n ṣe kí wọ́n tó lẹ̀ sí bàbá wa sọ wà ní torí bàbá mùsùlùmí ni wọ́n kódà kí bàbá tó kú ibi tá a sin wọ́n sí ni bàbá ti máa ń tọ́ka wípé ibẹ̀ làwọn ó sùn o ibẹ̀ làwọn ó sùn pé ìjọ táwọn bá sì kú náà ni wọ́n ṣe àwọn gbẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni òun tó wá dé lọ́sàn-án ẹ̀ka tó sọ pé wọ́n fẹ́ sọ̀rọ̀ fún bàbá ní gbogbo òlú Ògbómọ̀ṣọ́ ni wọ́n fi wá ṣe kí ni ni wọ́n fi di ọ̀tá òun gbà tó òun ṣòro fún ìyún jẹ́ odidi irọ́ kan tó pamọ́ gbogbo òlú Ògbómọ̀ṣọ́ tó sì jẹ́ ìbàlórúkọ jẹ́ fúlù Ògbómọ̀ṣọ́ sọ inú sọlẹ́ àkùrọ̀ ayé ọ̀run ìní gbogbo tó sọ pé oòrùn tóun òde wọn ṣe fún bàbá wa sọ̀ǹtàná nígbà tí wọ́n kú jábẹ́ sí wọn èló jẹ́ kí gbogbo àwọn sọ́yìn kanṣu àti gbogbo àwọn tí ń bóun jà láàfin àti gbogbo àwọn ẹlẹ́kọ̀ọ́ ẹni ẹni gbogbo irọ́ ni o ó nìkan bọ̀ wẹ̀ bàbá ẹnìkan kan ò sọ fún oṣù tó bá wá jẹ́ igbe ẹnìkan sọ fún un pé tó bá jẹ pé tòótọ́ ni ọba láyé dájú rẹ̀ kó sọ jáde kó sọ síta àbí kí gbogbo ẹ ti bá rí nìkan nìyí kí ẹ lọ bí léèrè kó dáàbò àwọn ẹni bẹ́ẹ̀ tẹ̀bí tọ́rọ̀ dé lórí kò sí pé kéèyàn háàdì ọ̀rọ̀ kẹ àbí kankan kọ́ sọ irú ẹni bẹ́ẹ̀ kọ́ dá kọ irú ẹni bẹ́ẹ̀ síta pẹ́tọ̀ èmi o Yunus kọ́líà àwọn ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ abáyé báwọn sọ̀rọ̀ fún bàbá tó ń takò wọn kọ́ sọ síta tí ọ̀bá ni sọ síta ẹ mọ̀ ìpè odidi irọ́ ìní ń pa so gbogbo tẹ̀mí sọ yìí mo fẹ́ kí gbogbo ẹ̀yin tẹ̀ ń bí mílẹ̀ tẹ̀sí ń pè mí ẹ pè òun náà kó wá dìbẹ́ǹdì ẹ̀ tó bá jẹ́ pé tòótọ́ ni òun nìkan ló bá wẹ bàbá gbé gbogbo àti mo sì kàkalẹ̀ yìí tí wọ́n bá sí ń bẹ̀ sọ síta àwọn ẹni báyìí wọ́n báyìí báwo sọ̀rọ̀ fún bàbá ọgbà èyí jẹ́ alákọ̀ọ́kọ́ nínú rọ́gọ́ pamọ́dídì ìlú Ògbómọ̀ṣọ́ èyí jẹ́ sọ wípé gbogbo ìmáàmù tó bá ti dé orí àgbèrè ìmáàmù ìní wọ́n máa ń wọ ẹgbẹ́ ni wọ́n máa wọ ẹgbẹ́ ìmọ̀lẹ̀ ẹgbẹ́ ìmọ̀lẹ̀ yìí ni wọ́n fẹ́ mú òun wọ̀ tóun ọ̀gbà fún wa tí gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́ gbogbo àwa ìmọ̀ ni gbogbo àwa àpáàgbò Ògbómọ̀ṣọ́ tá a fi ń ta kòun kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ rárá ìmáàmù àná àwájọ Yorùbá ni bàbá wa ìmáàmù aláwùyé àwọn ò tí ì dénú ìjọba ìmáàmù ìkànsù ṣùgbọ́n a lògbà nínú ìlú kò sí ìmáàmù kan tó ní ẹgbẹ́ ìmìlẹ̀ kankan tọ́ tá bá wá rí ẹnìkan tó pè é nínú àwọn àfáà nílùú àbí aláwọ̀ kan nílùú tó sọ wípé wọ́n máa ń ṣe ìmọ̀lẹ̀ kí ìmáàmù yunus kan dá kóńtọ̀ síta kí o bá yọ dọ́kọ rẹ̀ tí ọ̀pọ̀ wá lè dọ́kọ rẹ̀ ajá pé láì alálìkásí ibi dáadáa ó máa bá ìbínú ọlọ́run yóò mọ ọgbẹ́ inúṣà torí ní gbogbo nǹkan ibi ń pa lórúkọ jẹ́mi Ògbómọ̀ṣọ́ kò sí ìmáàmù kan tó wọ ẹgbẹ́ mọ̀lẹ́rí nílùú Ògbómọ̀ṣọ́ yìí mùfásírù àná tí wọ́n kúrò láyé àjọ lùgbani èmi padà kúrò Ògbómọ̀ṣọ́ land àjọ lùgbani gbogbo àṣìjọ sí bàbá ìmáàmù àná ni ààrí olóró kan ààrí eléégún kan ààrí olóòṣà kan tó yọjú sí wa pẹ́tọ̀ ẹ̀yin bàbá yìí wà lóhùn lẹ́kẹ́ òkè tó sí mufasiwa àná nígbà tí ó kú àwa náà la sí ìmáàmù ànígbà tó kú àwa náà la sí eléyìí náà mo fi ń challenge aláàjì Mansur Èjìdé mo sọ fún wọn rí adọ wọn mo ní wọn tí wọn ń ṣe torí pé tí wọn ń ṣe ni èèyàn ń bà wọn lórúkọ jẹ́ ń bà ìdílé wọn lórúkọ jẹ́ wọ́n sì tún tẹ̀lé pẹ̀lú aburú ọwọ́ rẹ̀ aláburú làwọn náà bàbá wọn ní ìmáàmù àná tó kúrò ń bẹ̀ wọ́n sì ń sọ ìmùlẹ̀ wá ní alhamdulillah tó bá jẹ́ pé bàbá ní ìmùlẹ̀ ni òun náà jẹ́ kan àwọn tó jẹ́ pé wọ́n ṣe agbátẹrù bá a ṣe ṣe òkú bàbá lájọ́ tí a bá rí kú báyìí títí tó fi di jọ́kẹ̀jọ Alhaji Masiru díẹ̀ tó di agbátẹrù gbogbo bẹ́ẹ̀ sì náwó bẹ̀ ọ yẹ ká rí àwọn aláwo tó yọjú sí i àwa náà a gba ẹ̀jẹ̀ tiwa náà lójoojúmọ́ àbáyé wà ní ẹgbẹ́ awo tí ọ̀pọ̀ wá síbẹ̀ àwọn nu ọlọ́ọ̀nù tá a bá rí aláwọ̀ kankan yọjú sáwọn náà tí wọ́n sì bá tí musa ń paru rọ́bà ìwé ìtún tẹ̀lé àwọn nu ọlọ́ọ̀nù tó bá jẹ́ ibi tó tọ́ àwọn náà wọn ò rí aláwọ̀ kankan báyìí tó yọjú sí wọn ipe bàbá yẹn tó kù yìí o agbọ́dọ̀ ba ẹ̀jẹ̀ kankan lórí ẹ̀ kó tó di pẹ́ ẹ sí àwọn ẹgbẹ́ awo tí ọ̀bá rí bẹ́ẹ̀ àwọn ẹnu ọlọ́run tí ọ̀bá lè sọ lódodo lọ́rùn torí pé yírúsà ń bà ní Ògbómọ̀ṣọ́ lórúkọ jẹ́ gbogbo ọ̀nà sì ń bà ní Ògbómọ̀ṣọ́ lórúkọ jẹ́ gbogbo ẹni tí bá ń gbọ́dọ̀ yí níta wọ́n pé à nígbà tó dé ní tún wá ṣe ní fọ ẹ̀sìn wá mọ́ tó ń lọ́kọ̀ wá lẹ́sìn o ìmáàmù tó ti jẹ òun ni ìmáàmù ẹlẹ́ẹ̀kẹtàlá tó ti jẹ báyìí gbogbo àwọn tó ti lọ ìsìn wọn ọ̀mẹ́ wọn ọ̀mú ọmọ onímọ̀ nípa tí wọ́n ń ṣe tó yẹ kó ìgbà tó ń wá dé lónìí ní ẹ̀sìn wá ń kó wa lẹ́sìn tó gbọ́rọ́ ti ń pàyẹ àdáparọ́ ni gbogbo wá ní òórí àfá àkan tó yọjú sóòrò wípé ilé aláwo àbí ilé ìmùlẹ̀ kan tí gbogbo àwọn mùsùlùmí Ògbómọ̀ṣọ́ tí wọ́n máa ń mú ìmáàmù wọ̀ kí wọ́n kọ́ wá kọ́ bọ́ọ̀tà èmi yìí ní wọ́n lẹ́wà ní fún àtọ̀bà sábó nínú àfihàn nínú àfihàn ìwọ̀n ẹ̀sán lójú àbáṣọ́ ń bì láti mú ti wọ́n lẹ́wà ní fún èmi yìí mo sì dílé èyí pé àwa o àmọ́ lọ bí fìdá o òun náà ní gbogbo ẹ̀ lòun máa ń ṣe tí ń sọ ìbẹnu tó sọ fún wọn náà ipò òun ẹlọgbẹ ló ṣùgbọ́n àti sẹ́ẹ̀lì fídíò mo ti sẹ́ẹ̀lì ọ̀pọ̀lọpọ̀ fídíò bó ṣe lọlé akálà bó ṣe lọlé mègídá bó ṣe lọlé wọlé kalẹ̀ tí ibi tí ó ti lọ ṣe kálífà bí egun tó mẹ́ tó náà ṣàdúrà ń bẹ̀ gbogbo ọmọdé sẹ́ẹ̀lì fáwọn ẹni tó gbá ní àpọ̀ padà àtọ̀rọ̀ àforíjì nípa ọ̀sán pé àwọn ajé kó yẹ wọ́n gbé ìdílé rẹ̀ ní bájà èmi kí ni ìmọ̀sí bí wọ́n ṣe ń sọ yìí mi padà pò yí sùràdùdín ọ̀làdì méje alin padà pò yí tìlókù mọ̀ sọ tí ìdílé rẹ̀ bá sọ wípé ọmọ ilé àwọn ni lónìí èmi ò padà sẹ́yìn rẹ̀ ṣùgbọ́n ẹni tí ìpì rẹ̀ rúdú gbogbo ẹ̀yin àfọ́ àgbáyé kí ni àlùkùrán kí ni ẹ̀sìn wá sọ lórí ẹni tí ìpì rẹ̀ rúdú kí ni ẹ̀sìn wa sọ kí ni tíkù sọ nípa ẹni tí ìdí rẹ̀ rújú ẹ̀yin gbẹ̀yìn àfa àgbáyé ẹ̀yin náà yẹ̀ wò ìtí ò lè gbẹ́kẹ̀ mí kírun lẹ́yìn rẹ̀ nìyẹn pé tó bá jẹ́ pé ìbí rẹ̀ bá tọ́ tí ní fámìlì wọn sọ yí pé ọmọ ilé àwọn ni gẹ́gẹ́ bí àbá àsán náà ti sọ pé tí wọ́n bá mú wá lónìí tí wọ́n sọ yí pé ọmọ ilé àwọn ni àwọn òwò dáadáa tẹ́lẹ̀ ni èmi kíní náà ṣe ló ti padà sẹ́yìn ẹ̀ ṣùgbọ́n máa tú àṣírí alábòsí lọ́lọ́dúnbá tọ́sírí yínú sàtọ́lẹ́à gbogbo ọ̀nà tọ́lọ̀ ti máa ń yẹ̀yẹ́ alábòsí lọ́lọ́dúnbá yẹ̀yẹ́ rẹ̀ torí ń fi àwọn ọ̀rọ̀ yẹn ń ń jẹ́ ń jẹ́ kí wọ́n wo mùsùlùmí bí aláwo bí ẹni tí ọ̀mọ ti ń ṣe òun gángan sì ni aláburú ẹ̀dá ń parọ́ fún un ó mọ̀ tó ń ní akálẹ̀

nọ́mbà mi zero eight zero sixty nine eighty three seventy fifty three ìní nọ́mbà whatsapp nọ́mbà mi ẹni tó bá tún fẹ́ rí evidence yìí èmi ò sẹ́ndì ẹ̀ sí ẹlẹ́ẹ̀kẹta nínú ọlọ́dọ́ pa ọ sọ wípé bàbá wa sọ ń tò ní nígbà tí wọ́n dé pásítọ̀ ni wọ́n wọ́n sì fẹ́ sọ gbogbo olú Ògbómọ̀ṣọ́ wọ́n fẹ́ sọ ní ìlú christian kò rí bẹ́ẹ̀ àfihàn sọ́ńlá wa yìí gbogbo tí a máa ń ṣe tọ́jẹ́ ìlànà àwa mùsùlùmí kí bàbá yìí tó dé kò sí nǹkan kan tí wọ́n yọ́ lẹ̀ o kò sí nǹkan kan tí wọ́n yọ́ lẹ̀ gbogbo báṣẹ̀ tí máa ń ṣe pátápátá iná ni bàbá yìí ń bá wa ṣe àfi tá a bá sọ wípé a máa ń ṣe báyìí a ṣe tausir gbogbo ìparí tausir inú àbíbà sí máa parí ẹ̀ ibẹ̀ náà láti parí ẹ̀ gbogbo sàárà tí bàbá sì mọ táwọn tàná máa ń ṣe iná ni bàbá tòun náà ṣe bàbá ò sí ẹlẹ́yàmẹ̀yà bàbá ń jẹ́ pé yé wa yí pé ẹ̀sìn mẹ́ta ní gbẹ́lógún ọ̀sọ́ kírísítẹ̀n bẹ́ńbẹ́ oníṣẹ̀ṣe bẹ́ńbẹ́ mùsùlùmí bẹ́ńbẹ́ kódà bàbá tó fún wa láǹfààní bàbá tó fún wa láǹfààní pé gbogbo ohun tí àwọn ọ̀bá mọ̀ tó yẹ ká máa ṣe tó jẹ́ àwọn mùsùlùmí bàbá fún wa ní free movement lórí ẹ̀ pé ká máa ṣe so bàbá ò sí ẹlẹ́yàmẹ̀yẹ ẹ̀sìn ó ní ń parọ́ àdáparọ́ ni ló pamọ́ bàbá yẹn ibi ọbẹ̀ sọ ìlú ògbọ́n sọ ní christian tọ́pọ̀ wá sọ ìlú ògbọ́n sọ ní ìlú christian nìkan ibẹ̀ ló fẹ́ bá wọn oníṣẹ̀ṣe sí ibẹ̀ ló fẹ́ bá àwọn mùsùlùmí sí so àdáparọ́ nínú àdáparọ́ tó tóbi iná lẹ́yìn náà so ẹlẹ́kẹ̀ ẹlẹ́kẹ̀ nínú rọ́gbọ́ tó pa ọ sọ yí pé àkáǹtì tó wọ́n ogun ìlò òun fi gbogbo tí ń wọlé níbẹ̀ ìlò òun fi ń tún mọ́sálásí ṣe ó lè ní èmi padà kò yìí surajudeen ọládìmẹ́jì alim mo pè ní olè tó lè ní ibi fìdáwò aláìsíwájú oyè wù mí láòyè tá a lọ ọbẹ̀ two million naira ní surajudeen akóredé tá a ṣe bí fìdáwò bí òkú ni o ibi òkú ni o ló ti ló ti fún wa ní two million naira ibi fìdáwò kú la lọ. alájí ibi ìbílẹ̀ òkúlé akálà lọ ibẹ̀ ni Limbo Yusuf ló ti fún wa ní one million naira àti cement gbogbo nǹkan yìí mo ti sẹ́ǹdì ẹ̀ síta gbogbo nǹkan mo ti sẹ́ǹdì ẹ̀ síta sọ pé òun tún ni àwọn tó tún mọ́sálásí ṣe ṣiṣẹ́ rẹ̀ tó dé nì kọ́lọ́mbà àforí àbámu kọ́lọ́mbà àforí aláàjì múdà bàbá ìmáàmù àná kọ́lọ́mbà gbogbo wọn gbogbo àsìkò tó báyìí láwà ní 2020 2019 à ń ṣe táwùsìlì lọ́wọ́ ní àwẹ̀ inú àwẹ̀ ọdún náà ọbọ̀ sínú àsìkò òjò 2019 inú òjò ń rọ̀ ní kán láti òkè ẹgbẹ́ àbọ̀wé mọ́sálásí ìgbò ọ̀sán pàdé báwọn sí máa sáré kí rẹ̀ ní kí ó tó di pẹ́ẹ̀sì tó yí mọ́tò láti ìgbàlá àti wọ́n bẹ̀rẹ̀ fún sẹ́sì yẹn àtẹ̀tísú àrá òun nìkan ló sì ṣerú fún mọ́sálásí wọn òun nìkan ló ṣe ló sì tún gbogbo ní ọ̀sẹ̀ kò gba náírà kan lọ́dọ̀ ẹnì kankan kìí ṣe sẹ́bílì láì láàbí ṣe a lọ bá a lọ sọ fún pẹ́tọ̀ wá tún mọ́sálásí ṣe torí pé owó àwọn bàbá ńlá wọn náà ń bẹ lára mọ́sálásí tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú àwọn tí wọ́n tún mọ́sálásí tẹ́lẹ̀ bàbá wọn àtẹ̀sọ́ àrà ìbẹ́nu ọ̀làbílọ́pù eré sẹ́tù tọ́lọ́run sì pé ọ̀sá rí e pé kó o tún lè láǹfààní láti ká lè pè ọ́ ó sì ṣàdéhùn ó sì tù ọ́ ó sì wá bá a ṣe rúfù mọ́sálásí àti tílé obìnrin àti tílé ọkùnrin ó sì ó ká gbogbo páànù rẹ̀ ó sì sọ ó gbé alumílíọ̀n páànù sí òun náà lọ́ta páànù tí a tú lórí mọ́sálásí yẹn òun lọ́ta yíyù sọ́lẹ́ọ̀tì lọ́ta àmọ́bí tó kówó ẹ̀ sí ẹlẹ́kẹta sẹ́nitọ̀ táìsì tọ́wọ́ bọ́ wà nínú ẹ̀ nígbà tí rọ́ọ̀gì tó yà bàbá wọ́rọ́ dùn ní tí wọ́n tẹ́ síbẹ̀ táìsì tó wà níbẹ̀ pé sẹ́ńtọ̀ àbátọ́ ọmọtáyọ̀ Buhari inú ó ṣe táìsì yẹn nígbà tí àwọn bàbá wa sọ ń ta iná yìí táwọn náà rò pé kí làwọn fẹ́ ṣe lára mọ́ṣáláṣí ni wọ́n fọ́ táìsì yẹn tó táìsì yẹn tó ń fọ́ díẹ̀ díẹ̀ ni wọ́n fi ṣètò wà níbẹ̀ lónìí sẹ́ńtọ̀ àbátọ́ ọmọtáyọ̀ Buhari òun ló sì kún mọ́sálásí yẹn lẹ́ẹ̀mejì nígbà náà kó parí táìsì yẹn ó kọ́kọ́ kún mọ́sálásí yẹn nígbà tí wọ́n tún ṣe táìsì ẹlẹ́ẹ̀kejì mọ́sálásí yẹn kún dọ̀tí ó kún tún mọ́sálásí yẹn kò again sẹ́ńtọ̀ àbọ̀tọ́ mọ́tayọ̀ Buhari òun ló ṣe é tọ̀ kí ni pẹpẹ tó wà níta yẹn eleven million naira lọ́pọ̀ lọ́wọ́ adéṣe ẹ̀yin tẹ́ bó wà lọ́gbọ́mọ̀ṣọ́ àbẹ́yẹ tẹ́ wà lọ́nà tó jìn ẹ̀wá ẹ̀wá wo pẹpẹ yẹn tó bá wọ́n five million naira ìtọ́nà ti tẹ̀lé mílíọ̀nù naira sẹ́nu yẹn ẹ̀wá yẹn wò nítorí mà pé o lè orí dínà o lè ní. ẹlẹ́kẹ̀rin ọ́fíìsì ń lò yẹn àwọn Islamic affairs àwọn special committee on Islamic affairs àwọn ni wọ́n kọ́ wọ́n kọ́ a bí gbogbo owó tó gbà yẹn nínú àwọn tó sì donate fún wa sẹ́ńtọ́ yúdímọ̀ Yusuf ó fún wa ní one million naira ó tún fún wa ní two hundred pack of cement èmi kì í dé ìlọ́wọ́ rẹ̀ kíkó ló lò sí bàbá mi ò dí òro ó fún wa ní one hundred pack of cement mo béèrè lọ́wọ́ rẹ̀ kíkó ló lò sí kò rí mi ọ̀kan tó tọ́ka sí bẹ́ẹ̀ Alhaji Abdulrasaq Salawudeen alágbèmọ wọ́n fún wa ní one hundred pack of cement àníbo ló lò sí kò rí mi ọ̀kan tọ́ka sí. ìtọ́kọ̀ sọ fún mi ní pé àwọn tí ẹnjìníà mẹ̀rẹ̀sàk eh, eh, eh, tí wọ́n dákọ nísìn bí ẹ nù ah, alẹ́tùsùwàrà ní ẹnjìníà tí wọ́n gbogbo alájà mẹ̀rẹ̀sàk ọmọ inú ilé wa ni ọwọ́ ní ngbà mọ̀ nbí ilé bisimẹ́ntì bí sísọ́nẹ́ bàgì yẹn ngbọ́dọ̀ lòsí ọwọ́ ní òun kò fáwọn ilé sọ wọn ni. àbọ̀ ọ̀tá fún wọn àbọ̀ òbí wọn kò ní sì rẹ̀ dáhùn gbogbo tí mo sọ yìí ẹ bí léèrè dáadáa tí ì bá bí léèrè aláàjì Mansuru Èdìdé mo bí léèrè ń ṣèjú ẹ kò rí nǹkan kan sọ kò rí nǹkan kan sọ lórí ẹ tó àkáǹtì tó wá lóhùn sí owó tí ń gbà ń bẹ ibi lọ́nà sí kí ló sì lára mọ́sálásí fọ́ọ̀tù wo ni ẹ̀ńtì tá a sì ń lò ń bẹ nísìnyí ẹ̀yìn aláàjì Abdulatif kóró olókun fẹ́ẹ́ lù náà.

aláyẹ bàbá mọ́sírò àná àti tàrí làwọn lọ́ra ẹ̀yìn o alájà múlíká wọ́n rẹ̀ ẹ̀yìn fún wa a sì ní ẹ̀yìn tá ń lò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ìrẹ́kẹ́ òun ṣùgbọ́n kó lè bá àrí jìbìtì lò ọ sọ fún òtò fi four point seven million naira tálá jẹ́bìlẹ̀tìf kóró tó gbé fún wa pé ká fi ra ẹ́ńjìsì mọ́sálásí ó lòun ti fi ra ẹ́ńjìsì mọ́sálásí ẹ̀rọ lọ́wọ́ àwọn ẹ́ńjì tó wà mọ́sálásí yẹn sọ́wọ́ one million naira ẹ́ńjì tá ń dín tọ́lá sí mọ́sálásì yìí naira gbogbo tí mo ń gbogbo ẹ̀yin tẹ́ ẹlẹ́jẹ́ fáǹsì ẹ̀jẹ̀ sọ pé torí ń tí ọ ara yín ẹ wá wá sí bíbá yìí ẹ wá wọ naira so gbogbo owó tó lòun gbà wọlé gbogbo owó tó lòun gbà wọlé agbára tó gbogbo tá a ní èmi ni mo agbada níláńlá mẹ́rin èmi ni wọ́n lọ rà lọ́dọ̀ díroyà ọ̀dọ̀ díroyà rìsíìtì rẹ̀ ń bẹ lọ́wọ́ mi nígbà tá a tún iye yìí dìse nígbà tá a tún yìí dìse èmi ni wọ́n lọ rà èmi àti adánẹ́sì alájí kọ́sìm jìmọ̀ kọ̀la ìlà lọ́ọ̀rẹ́ lọ́dọ̀ díroyà rìsíìtì rẹ̀ ń bẹ lọ́wọ́ mi sọ gbogbo ń tá a rà pátápátá iná ló wà lára ó kàn lọ́wọ́ ra ẹ́ńjìn míì kékeré tí ò lọ́lọ́ lọ́lọ́ lọ́lọ́ sọ pé òun fi four point seven million naira rà so ẹ̀yin tẹ́ ẹ wáyé ẹjọ́ fàǹsì ẹ̀ tẹ́ ẹ pè mí yìí tẹ́ ẹ béèrè ogun kan yìí pé gbogbo ohun tí ó sọ fún yín tẹ́ ẹ fi ń tẹ̀lé mọ́ ẹ wá lọ bílẹ̀ ogun tí wọ́n sọ ìtọ́ba rí deny kó náà sọ sínú atẹ́gùn gbèmí sí sọ sínú mídíà yìí kó náà sọ kó dìkì ara rẹ̀ gbé ogun tí wọ́n sọ yìí a ní kó ṣe àkáǹtì a àkáǹtì kò rí àkáǹtì ṣe a àkáǹtì kò rí àkáǹtì ṣe dòní so arọ wa mo sì tún fi àsìkò yìí náà ṣàdúà fún gbogbo àwọn tó pè mí nígbà tí wọ́n ń gbọ́ ọ̀rọ̀ rẹ̀ yìí wípé ntòun ṣe mí ntòun ṣe mí tí wọ́n fi ń dìtẹ̀ mú àwọn gbàgbọ́ yìí pé oníṣúná ni ọ̀sẹ́ni tó dẹ̀gbọ́ wù tó yẹ tó kàkà lẹ̀ gbogbo ọlọ́tọ̀ pa yìí tí wọ́n ti sọ pé ẹni tó gbé súnà lọ́ba yìí àgbọ́dọ̀ sọ̀pọ̀tì àgbọ́dọ̀ tẹ̀lé gbogbo tó sọ fún yín yẹn irọ́ ni o ọ sọ fún yín olóhùn ẹlọbi olóògùn irọ́ ọlọ́pàá o ìlọbi kódà mùsùlùmí àti ti kírísítẹ́ì ìlọ kódà lónìí ọlọ́nìí ọwọ́ àkìtì ní sèpìdá ọ̀kan lọ́lọ́ báyìí lónìí ọlọ́nìí ọwọ́ ọ̀kan lọ́lọ́ báyìí tọ́ba sì kódà nínú tó ni ọkọ ni ó sì lọ ọbẹ̀ chọ́ọ̀chì yẹn kọ̀ọ̀kan ó àpò ẹsẹ̀ muslim o ìyàwó ẹsẹ̀ kẹsẹ̀ muslim àwọn méjèèjì christian ni wọ́n náà ń gbà ọbẹ̀ ṣàdúrà ló ẹsẹ̀ ìyàwó ẹsẹ̀ fi ń borí fídíò rẹ̀ mi lọ́wọ́ ni mo ti sẹ́ǹdì ẹ̀ sáwọn ìlú náà gbọ́ ó ẹsẹ̀ fi ẹsẹ̀ fi ọ́nkátì kú borí nígbà tó fẹ́ ṣàdúrà ń christian ó sì sọ pé ó ń bí bí àwọn onísúnà nílẹ̀ yìí lọ́dẹ̀ gbé súnà lọ́wọ́ dr sọ̀rọ̀fàdín rájí bàbá yẹn gbádébọ̀ rájí bàbá yẹn lájọ́ tèmi ti dé Ògbómọ̀ṣọ́ tó two thousand and thirty lèmi padà dé Ògbómọ̀ṣọ́ tí mo wá jẹ oyè Pàràkò yìí èyí bàbá bá ń pitá àti ṣe fìdá òní ó ó lè lọ sí ọlọ́pù yóò lọ kí wọn ni ibi olóògùn tí mo ti pàdé ẹ̀ tọ́ lọ bàbá yẹ ìdágbà tí a bá yẹ jáde láyé bàbá mufasiru nígbà tí wọ́n jáde láyé ó sì lọ kí wọ́n ní ọ̀bá wọn jókòó jọ́ kẹta ọ̀bá wọn jókòó jọ́ kẹrin ọ̀bá wọn jókòó jọ́ kẹjọ àwa làá jókòó èwo àwa làá owó sàràsàrà níbi tó wà dàgbà àwa ni ó sì já lọ́mọ lọ́wọ́ ìwé tó bá ní ọ̀dà ní ọ̀dọ̀ ọ̀tẹ̀ ní ọ̀dà ọ̀dà lọ́dọ̀ tiwa ọ̀dà bí ẹni ọ̀bá dá kásàlú àkókò ànábì Muhammad kí lọ́lọ́ pọ̀ pọ́ṣùlẹ̀ fún wa sí tó nílò láhàwá ní màláìka àwùjọ sọ̀dún náà lánàbí yìí

bọ́ ọba gbé súnà lọ́wọ́ gbé tiẹ̀ lọ àwọn òkú ọjà sí ṣùgbọ́n jẹ́ ká yọ ọmọ kó ṣe mọ́ ṣé kí á lè tó náà náà ṣe súnà rọ àjọ lọ́kùn ni ó bóyá ká bá fún lọ́wọ́ tí àbá tábí tó tún tó lọ́wọ́ ta fún náà ọlọ́run gbé súnà rọ lọ ẹni tẹ́bi ló súnà lọ dájú dáadáa tí mo sì lè lórí súnà tiẹ̀ Dr. èmi ọ̀pàdé ẹ̀mí sùn nígbà ń ṣe fìdáwò à ń ṣe kinní kan nínú ní ìjẹ́ ìpàdé ẹ̀ lóde kankan rí lẹ́yìn ibi tí mo ti pàdé ẹ̀ pé ọlọ kí wọn ó sì kú òun bẹ̀. bẹ́ẹ̀ tí wọ́n parọ́ pọ̀ súnlẹ̀ lọ́wọ́ sọ súnlẹ̀ ajẹ́bọ ni olè ni ó jìbìtì ni ìní yìí sọ́lẹ̀ olè ni tẹ́ bá tọ́ bá sì níta sọ à ó tẹ̀ ọmọ ọmọ orúkọ mi ó dá gbogbo tí mo sọ yìí mo sọ ṣètò ẹ̀ dáadáa dájọ́ gbòkú báyìí èsì nígbà tí mo wà lórí mídíà mo ń sọ so nípa ìdí eléyìí nípa ìdí eléyìí ọlọ́run sàlù fún gbogbo ẹ̀yin tí ọ̀rọ̀ yìí ọ̀bá yé tẹ̀sí fẹ́ máa gbọ́ ìmọ́lẹ̀ báyìí náà ẹ pè wá àwọn sàlàyé fún yín tó bá dẹ̀ nírọ̀ ni ẹ pè ẹ pè ẹ pè mí náà fi jókòó àwọn méjèèjì ẹ sójú kan náà kájọ wá fèsì ara wa báyìí kọ́ wá sọ gbogbo ń sọ kí mi náà sọ gbogbo mi náà sọ yìí eléyìí ń tẹ́tẹ́ mi nígbà ogun tó sọ ìró ni kúrò wọn mẹ́rẹ̀ tiẹ̀ náà wá ń ẹgbẹ́ ẹ àwọn báyìí lọ yọjú sóhun bí wọ́n fẹ́ gé orí ìṣòhun àwọn báyìí lọ yọjú sóhun kó lọ wá kí ara rẹ̀ kọ́ wá sọ pé bẹ́ẹ̀ lórí kó sì sọ nípa ọlọ́run ṣe dáadáa fún wa ọlọ́run kí gbogbo ẹni tó náà bá fẹ́ pè mí tí ọ̀hún tó sì fẹ́ béèrè òdodo ẹni tó fẹ́ béèrè òdodo ni o zero eight zero sixty nine eighty three seventy fifty three òun náà ni whatsapp number mi gbogbo tí mo sọ yìí tí n bá parọ́ mọ́ ìmọ̀mù Yunus tó lé àforísí náà ibi dandan tí n bẹ́ẹ̀ lọ́lùkọ́ àǹkọ́ mọ́ bá mi tí n bá parọ́ mọ́ ṣùgbọ́n tí n bá parọ́ mọ́ gbogbo rẹ tí n bẹ́ẹ̀ lọ́lùkọ́ àǹkọ́ ọlọ́run fi sì kẹ́ẹ̀mí gbogbo ìbùkún tí bẹ́ẹ̀ náà kúrọ̀ ọlọ́run fi sì kẹ́ẹ̀mí kó náà wá bọ́ ọ̀tá wọ́n wá sọ bẹ́ẹ̀ wípé gbogbo tí mo sọ yìí mo parọ́ mọ́ òní kájọ fi àlùkùrà kájọ fi búra tó nípàdé eléyìí gbogbo àwa tí ọ̀rọ̀ yìí ta wà ń ta tọ́jà pé irọ́ tí ń pa fún wa ìlà àkọ́kọ́ gbọ́ ìlà àfi ń rí àgbàṣe ń rí àti ìlú Ògbómọ̀ṣọ́ ìlú Ògbómọ̀ṣọ́ sì rẹ́lẹ́bọ̀ọ́ Islam ń ṣe tiwọn àwọn Christian wọ́n ń ṣe tiwọn àwọn oníṣẹ̀ṣe wọ́n ń ṣe tiwọn tí kò dìkan lọ́wọ́ kó tó dé ó nìkan kí ìmáàmù tó ọkọ dé gbogbo wa sì jọ ń ṣe òun kálukú ó ṣe ti ẹni pásítọ̀ ọdún àwọn oníṣẹ̀ṣe bá dé wọ́n ó ṣe ti wọn ọ̀dà wa láàmú gbọ́dọ̀ tiwa náà bá dé àwa náà ó ṣe tiwa àwa náà dà wọ́n láàmú òun náà ló dé lọ́dà gbogbo ẹ̀rú òun ló dé lọ́dà gbogbo ẹ̀jẹ̀ ètò ìdùnnú mi tó ń ṣe mí lẹ́mọ̀ ni pé Alhaji Mansour tí ìmáàmù kúrò nílé wọn Ògbómọ̀ṣọ́ la jọ wa àmọ́ wọn náà àárí wọn ìbàbá wọn tó kúrò ńbẹ akálà ló pé mọ́tò tí bàbá yẹn lò tó fi kú tó fi fún àti Buhari àmọ́ olówó báyìí tí wà tí bàṣá tí tó ní tùmọ̀ àmọ́ wọn náà lọ́wọ́ fi ń tọrọ mọ́tò lọ́wọ́ tí fi ń tọrọ mọ́tò lọ́wọ́ christian mọ́tò tí ń gbé lọ yìí tí ń gbé lọ tí ń ṣe ìbádà kọ́nà ṣègbó lówó olówó gbà yẹn náà ṣùgbọ́n àkúrú táwọn náà fẹ́ ṣe lẹ́sìn rẹ̀ kì í mọ́mù inú sùtọ́ láti ṣe inú dáhùn náà mọ̀ ju gbogbo àbúrò ọwọ́ sọpọ́tì ẹ̀ ṣùgbọ́n pẹ̀lú òkú ọlọ́ọ̀nù àwọn ọlọ́ọ̀nù àti gbogbo àtọ́jọ́ wájú ìbàjẹ́ ṣùgbọ́n àná rọ̀ bíkà